òjò níwá a ò bẹ́ nìkan ṣọ̀tá ẹni ejírí lè jí ń pa ẹni tó bá bínú wa kò ní roko síbi á ti jẹ tó bá roko síbi á ti jẹ kò ní pọnmi síbi á ti mu tó bá wá ṣìṣì pọnmi síbi á ti mu kò ní mọ ọ̀nà tó máa gbégbà confusion ti ṣe kí ni <laughs> confusion ti dé nìyẹn bẹ́ẹ̀ ni bó ṣe máa máa jẹ́ fún gbogbo àwọn ọ̀tá wa nìyẹn gbogbo àwọn tó ń wa tó ń bínú wa tó wò pé ah, ah báwo gan ni tọmọ yẹn gan ṣe jẹ́ ah ah gbogbo àwọn tó ń rí ẹ tó wò pé ah ogun ọmọ yìí ó máa lágbára àwọn tí wọ́n ń rí ẹ tó wò pé ah ah bíi kó o ṣubú lágbára ọlọ́ confusion ó máa máa dé bá wọn náà ní níyì tó kù tí ọdún yìí tó máa fi parí bọ́dà ṣe máa jẹ́ nìyẹn ó ti jẹ́ bẹ́ẹ̀ wò ọ̀rọ̀ ti jáde àṣẹ ti ṣe kí ni àṣẹ ti gbé power bike ṣára ó ti gbé tẹ̀lé bẹ́ẹ̀ gbogbo ẹyin tèmi Miliki Express náà lè to ètò ní Miliki lórí Orísun original number one àyànfẹ́ yín olólùfẹ́ yín ọmọ yín àbúrò yín <laughs> Àyìnkẹ́ Kújọrẹ ọmọ bíbí ni wọ́n ti dá ọ asọ̀rọ̀ fetefete small but mighty of Miliki Express tẹ bá sọ pé kó dẹ̀bọ̀ ló dẹ̀dẹ̀ ni màmá jẹ́yìn tẹ bá wá sọ pé ẹjọ́ dọ́là yìí kẹ̀kẹ́ wá dé ládé pẹ̀lú ìwé ọmọ tó ń gbénu amóhùnmáwòrán fún lásìlásìlásì kẹ wá fi queen of talk kẹfí sunday <laughs> màá máa ṣe gíní màá máa ṣe tọ́lẹ̀ fún gbogbo ẹ̀yin tèmi ni Miliki Dání lórí Orísun original number one inú mi máa ń dùn ayọ̀ mi máa ń kú tí bá ti wà mí báyìí lórí Orísun wa ah, ah, lágbára ọlọ́run láṣẹ Èdùmàrè Orísun mi kò ní gbẹ Orísun títí ẹ náà kò dẹ̀ ní gbẹ lágbára ọlọ́run ṣé wá rí oṣù tuntun <laughs> tá à ń wò bọ̀ oṣù Jésù Kristi <laughs> mo kí gbogbo ẹ̀yin tó bá bínú ṣe torí no no no no any luck ah òun bá jésù pín mọ́ǹt àgàgà wọn sábà bí ní twenty fifth yẹn áá ah, ah. ìwọ gangan ní kérésì ò kàn lè dàbí jésù nítorí kò sẹ́ni tó dàbí ọlọ́ mo kí gbogbo yín mo kí yín pé a kú ìpalẹ̀mọ́ oṣù tuntun a kú palẹ̀mọ́ kérésìmesì tẹ́ bá ń gbòòrò afẹ́fẹ́ afẹ́fẹ́ gan ti ń change <laughs> wẹ́dà yẹn gan ti ṣe kí ni ó ti ń change mọ̀ ní sáyé ó ní báwọn afẹ́fẹ́ yẹn ṣe máa máa fẹ́ wàá máa mọ̀ pé ah, ah, nǹkan kan ṣẹlẹ̀ nǹkan kan bọ̀ bọ́ọ̀lù ń ṣe dá àkókò yẹn nìyẹn ẹ̀yin náà ti ké gbogbo ẹ̀ ti ń lọ àti gbọ́ kérésì lọ́tún lọ́sì mo tẹ̀ wá ń sọ ṣáànà kọ́ ni mo tẹ̀ sí sọ lórí wásaà mi wékì jọ kéèyàn kan tiẹ̀ jọ kó wá gbé mi jáde kí lọ rí fada kérésì <laughs> àwọn kan nínú ònà mo ti dàgbàjú rẹ̀ lo excuse me Gifty christmas father chris àti eh, ẹgọgọgọgọ òun ni mo nífẹ̀ẹ́ sí torí mo rántí gbà yẹn ní school <laughs> tó bá ti ń tó sáà yìí a máa máa lọ́wọ́ father christmas ni ẹ̀dẹ̀ mọ́ bí wọ́n ṣe máa ń múra father christmas ẹ̀rùngbọ́n ńlá ikùn ẹ̀rù máa máa bà wá á máa máa sunkún bọ̀ èmi ò kíra èmi mo strong pa ó ti yẹyin mo parí tèmi ẹ ti mọ bí mo ṣe máa ń ṣe fún yín entertainment news music video review ó ń bẹ́ńlẹ̀ a tún máa wá ṣe kí ni a máa ṣe àfihàn ayẹyẹ ńlá kan fún yín lẹ́nẹ́ tí mo pé mi ì ní ju ayẹyẹ ńlá lọ ọlọ́run má jẹ́ ńlá ayẹyẹ kékeré ayẹyẹ ńlá ni mo máa ń gbé fún gbogbo ẹ̀yin tèmi torí pé mo mọ̀ pé ah, ah, ẹ̀yin gan-an ẹni tó tóbi ni ó ti ẹ̀yin ẹ jẹ́ ká lọ tá a bá máa padà dé ètò ń tẹ̀síwájú orí wọn fẹ́ jó ẹ jẹ́ ká lọ sí ticket one ticket by Kiss Daniel featuring Davido sí baby if you want to live a big live tètè máa lọ no do ṣàkàrà wọn dọ̀sí ẹ̀ dànù no dey carry ẹni tó bá carry ṣọ́dà máa gbé wálé ni one ticket by Kiss Daniel and Davido à ń padà bọ̀. àmì ayẹyẹ ṣe lọ àmọ́ mo kọ́ ẹ̀kọ́ kan nínú gbogbo ayẹyẹ ẹ bí mi pé kí lẹ́kọ̀ọ́ tí mo kọ́ ni wípé kò sí bó ṣe lè tóbi tó ẹ́ kò sí bó ṣe lè tóbi tó láyé tó bá jáde pé òkè à ń jáde wọ́n ṣe àwọn ìvẹ́ǹtì lọ́lọ́kọ̀ òjọ̀kọ̀jọ̀ má máa fi àwa mídíà má máa fà wá pírẹ́sì má máa fi wá ṣeré mo notice kọ́kọ́ nípa gbogbo àwọn tó wá láti òkè òkun fún àmì ẹ̀yẹ afrima ṣé rí gbogbo ibi tá a wà gbogbo bẹ̀ pátápátá gbogbo wọn wọ́n ti wò pé every one of them kò kò yọ anybody sílẹ̀ wọ́n ti wò pé ok àwọn lágbájá ló wà ń bì ẹ jẹ́ ká lọ nàìjíríì ló wà ń bì ẹ jẹ́ ká lọ orísun ló wà ń bì ẹ jẹ́ ká lọ area ten àwọn pípín yẹn àwọn olúmọ̀ọ́ká òkè òkun yẹn wọ́n ti ẹ̀ fún wa stress rárá fún rárá tó tún bẹ̀ wá àmọ́ tá a bá wà wò mo wá rọ̀rọ̀ yẹn lọ sọ́tún mo rò lọ sósì ẹjọ́ ẹ má bínú fọ́rọ̀ tí mo fẹ́ sọ èkó ń ṣe gbogbo àwọn ìlú mọ̀ọ́ká wa ló bá wí àmọ́ ó bá díẹ̀ lára àwọn ìlú mọ̀ọ́ká wa ẹ̀mí ìwì tó yẹ pé tẹ bá rí wọn láyẹyẹ bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́sẹ̀ máa máa lé wọn káàkiri ah mr lágbájá mrs lágbájá ah àǹtí lágbájá broda lágbájá ẹ wá ṣe interview wọn á tún máa ah, ah, big tán àmọ́ ṣe ráwọn people kan náà tó yẹ pé ẹ̀wà ń bẹ̀ yẹn máa máa wò mí torí mọ̀ pé Orísun worldwide ni wá ẹ má máa fi wá ṣeré nǹkan tó lè máa mú àwọn ìlúmọ̀ọ́ká òkè òkun kó máa wá fúnra wọn pé àwọn tún bẹ̀bẹ̀ tọwọ́tọwọ́ please ẹ jọ̀ọ́ ṣáà lè wá bá yín sọ̀rọ̀ lórí amóhùnmáwòrán ẹ jọ̀ọ́ kí ló wá ṣàwà ẹ má jẹ́ ká máa ẹ wò ẹ má jẹ́ káwọn tó wà ń takọ́ máa shine wa ní ilẹ̀ wa yìí kí ni ẹrí ní ìjẹ́wòrí fún mi ibi tí mo dúró sí ah ah everybody àwọn tòkè òkun celebrities non celebrities ó jẹ́ pé wọ́n mọ̀ wọ́n gidi ṣàlè ṣe interview ṣàlè ṣe tàbí à ah, mo wá ń compare kò tó bá já àwọn ará wa ńlẹ̀ nàìjíríà yìí ni àwọn ẹlòmíì wàá fẹ́ bẹ̀ wọ́n ẹnu wàá fẹ́ bo àwọn ẹlòmíì tẹ́ máa wọ pé òkè kí ló fẹ́ sọ kò yẹ kó rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tèmi kò jẹ́ bó ṣe jẹ́ ní ti afrima ẹ ká lọ jó orí wọn láti fẹ́ jó sí ẹ ká lọ jó sí pawọ́n by ọlámídé all my sexy lady pawọ́n ẹ̀ náà ti mọ̀ pé lórí Orísun àwọn pawọ́n lọ ní ó yá ẹ ká lọ pawọ́n ká pawọ́n ọ̀tá wa pò <laughs> mo padà bọ̀ all my sexy lady pa ṣé kí ni ẹ máa pa wọn lọ <laughs> àmọ́ àwọn ọ̀tá wa làwọn máa pa lágbára lọ ọlọ́mọ máa bá pa fúnra ara wọn báyìí lọ́mọ máa ṣe kí ni lọ́mọ máa para wọn bó dẹ̀ ṣe máa jẹ́ ni ẹ̀ gbogbo ẹ̀yin tèmi lábala kí lọ́pọ́ tún sún kàn abala music video review ṣe ti rẹ́dì <laughs> òkè òkè à àwọn orin tí mo mú wálẹ̀ ní orin méjì yẹn àwọn orin tó ní agbára ni àkọ́kọ́ nínú orin yẹn ni billionaire ọ̀tẹ́dọ́lá olórí méjì òye lórí ọ̀tẹ́dọ́lá olórí méjì Dangote kankan ṣe kí ni kò lórí méjì billionaire by Tẹ́ni Àpáta tẹ́ bá ń gbọ́ aka <laughs> sugar mummy of Lagos <laughs> ok mo nífẹ̀ẹ́ orin yẹn pọ̀ nítorí pé kí ni ó ń pe nǹkan ire mọ́ra ẹ̀ wọ́n dẹ̀ máa ń sọ pé àpèmọ́ra ẹni là ń pe tèmídé sórí níwọ̀n ìgbà tí wọ́n bá ti ń fẹnu ẹ̀ tó bá ti fi ń sọ nǹkan tó da sí ara ẹ̀ yìí tọ́ta bá dẹ̀ sọ tọ̀ta ló jẹ́ Tẹ́ni Makanaki mo nífẹ̀ẹ́ orin yẹn mo love gbogbo nǹkan tó ṣe nínú music video yẹn torí pé ah ah ó jẹ́ ká mọ̀ pé owó tóun wá yẹn sẹ̀ billionaire tóun fẹ́ dì yẹn sẹ́ àà ó di nínú orin yẹn tí mo dẹ̀ mọ̀ pé ó tún ṣì máa wá come to pass lóko tẹ̀ ní come to pass ó máa come to stay ní lágbára náà gbogbo rẹ wa a máa come to stay mí tí ẹ fẹ́ gbọ́ come to pass a come to pass yẹn pé òkè á dé o àmọ́ á wá come yẹn á wá come to stay ni nínú orin yẹn a rí arábìnrin tó jẹ́ pé ó ní determination ó ní focus pé no sẹ́ owó yìí mo máa bá wọn ní ìdí tí wọn náà ṣe ní give up nìyẹn tẹ́ bá dẹ̀ rorin yẹn ah tẹ́ bá rántí who wants to be a millionaire ó wá yí pé okay who wants to be a billionaire nínú orin yẹn ó lọ sí ìdíje yẹn ti mọ̀ pé ìwọ tó bá máa lọ sí who wants to be a millionaire gbá yẹn wọ́n máa answer gbogbo questions Tẹ́ni Makanaki ó lọ síbẹ̀ pẹ̀lú Frank Edoho fún gbogbo ẹni tẹ́ bá wọn wọ̀n sí bí èmi ọ̀nà àgbà ẹ̀ máa mọ̀ Frank ni wọ́n gbé síbẹ̀ yẹn ok wọ́n dẹ̀ jókòó pé ó yá let's go there wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ question nígbà tó wá bèrè question yẹn lọ́wọ́ tẹ́ni ó ní kan tó jẹ́ pé kò mọ tààrà ó dẹ̀ wò pé okay say you would like to call a friend <laughs> tẹ́ni makanaki lọ pé ṣáàgì <laughs> nígbà tí mo tẹ̀ kọ́kọ́ mọ̀ pé à ah, fòfó yìí à jẹ́ kí tẹ́ni lose owó yìí kí ló dé kí ni ṣáàgì àmọ́ ah, ah, ju gbogbo ẹ lọ pẹ̀lú bí ṣáàgì ṣe máa ń ṣe wọ́rọ̀wọ́rọ̀ ẹ̀ tó ó fún tẹ́ni makanaki náà ń sá ẹ̀ ó dẹ̀ di olówó yẹn confam ni tẹ́lẹ̀ pé à owó yẹn wá yà yé ọ̀tẹ̀ dọ́là olórí méje ṣe bá bàbá ni mí mo tún wà dáadáa kì í ṣẹ̀ṣẹ̀ ọmọ ọba ni mí ẹ máa gbọ́ ọmọ ọba ìmọ̀ yìí ṣojo ọmọ ọba ìmọ̀ yìí fòyà sórí ìwọ tó o bá fẹ́ débi gíga ẹ wàá kọ́kọ́ mú gbogbo nǹkan tó ń jẹ́ bẹ̀rù wàá kọ́kọ́ mú kúrò náà wàá kọ́kọ́ mú gbogbo nǹkan tó máa jẹ́ kó máa gbọ̀n yẹn ah, ah, tó bá ti ń bẹ̀rù ah, kí ni àmọ́ òpé eléyìí ò tẹ̀lé kí ló ṣẹlẹ̀ gangan ṣé ìwọ tó fẹ́ owó gan àwòpẹ́ àìlè tó ti ń bẹ̀rù tó bá rí bílíọ̀n kí ló lè wàá dákú <laughs> àmọ́ tó bá dúró tó ṣe owó nothing dey happen ṣe mo máa ní ẹsẹ̀ ó ti di dandan kó o nú ẹ ṣé rí ní ìtókù tọdún yìí máa fi lọ lágbára Ọlọ́run ọ̀tá ò ní gbé gba ọpẹ́ lórí wa bílíọ̀nìà máa fọkùn ẹ sí ṣórí tó bá ti di bílíọ̀nà ló máa rántí Orísun estate àbí bó dẹ̀ ṣe máa ṣiṣẹ́ nìyẹn bó ṣe máa ṣẹlẹ̀ ẹ jẹ́ ká lọ gbọ́ billionaire by Tenny Makanaki tá a bá máa padà dé ètò tẹ̀síwájú pẹ̀lú orin kejì mi lábala ti music video review ṣe bá bá bá rí rí ó ti wá ẹ jẹ́ ká lọ jó sórí ẹ̀ mọ́ padà bọ̀ ṣé bọ́mọ bá ni mí mo tún wà dáńgọ́gá kì í ṣẹ̀ṣẹ̀ ẹ ọmọ bá ni mí gẹ́gẹ́ bí mo ṣe sọ ká tó lọ jó sórí ẹ̀ ṣé gbogbo tó bá kọ́kọ́ ń jẹ́ bẹ̀rù máa gbé kúrò lọ́kùn ẹ̀ náà orin yìí ó ta ó dùn tẹ́ bá rí lórí youtube ẹ tiẹ̀ fẹ́ mọ àwọn tó wò tán á gbé fún tẹ́ nítorí àtẹ ni ó máa ń rẹpọ all the time ó máa ń fún wa ní nǹkan tá à ń fẹ́ orin tá a fẹ́ gbọ́ má kàn máa lọ máa gbọ́rin kan o ó ti yẹ wàá máa gbọ́rin tó yẹ pé tí ọgọ bá ń gbọ́ orí ẹ máa máa wú láti ṣìnkín láti tẹ̀síwájú orí ẹ máa máa wú láti you know pé ah mo gbọ́dọ̀ jẹ kínní iṣẹ́ ah mo gbọ́dọ̀ ṣe ṣọlá àwọn ọ̀tẹ̀dọ́lá àti Dangote àwọn olórí méjì tó tọ̀ṣà ah tèmi ibi kan náà lọ ti jọ bí wa àbí bòmí wa tọ́ ti ti ń bímọ ni ibi <laughs> kan náà lọ ti ti jọ bímọ orí kan yìí náà ṣá òun náà la dẹ̀gbẹ́ alágbára ọlọ́run orí mi ò ní burú orí tiẹ̀ náà ò ní burú ṣé ibi táwọn ẹgbẹ́ wa bá ti ń ná owó ò ní ná tìjú ò dẹ̀ ní máa sá pamọ́ torí nígbà tó bá sówó tó bá rí àwọn ẹgbẹ́ tó bá ń lọ́gbẹ̀ẹ́ ló mọ̀ pé alágbájá ah, ti ń lọ́wọ́ jẹ́ ń sáré sálọ ṣe rírú wà bẹ́ẹ̀ yẹn kò ní jẹ́ tèmi kò dẹ̀ ní jẹ́ tèmi until the next one ẹ̀yin òbí ẹ máa mójú táwọn ọmọ yín ṣe rí sáà yìí gangan tọ́dún fi ń lọ yìí ẹ má máa jẹ́ ká máa sọ òpin ọdún lẹ́nu ẹ̀yin gan ẹ kíyèsí ara yín ẹ̀yin gan ẹ ṣe kí ni ẹ máa wo ara yín ẹ máa check ara yín dáadáa lágbára Ọlọ́run nǹkan tó da òun ló máa máa ṣẹlẹ̀ sí wa ní ìtókù tí ọdún yìí máa fi parí ẹ máa mọ́nítà àwọn ọmọ yín mo ti sọ fún yín ẹ máa kọ́ àwọn ọmọ yín ẹni tí wọn bá mọ̀ rí ń ta kọ́ máa máa tẹ̀lé ẹni tí wọn bá mọ̀ rí ń ta kọ́ máa máa gbà nǹkan lọ́wọ́ ẹ̀ àwọn ọmọ mi ní ojú kòkòrò débi pé tó bá rí èèyàn tó bá ń lọ nǹkan tó bá jẹ ẹ lọ́ máa fẹ́ gbà wọn ò dẹ̀ kí mọ̀ pé òkè ó yá baby take no i won't eat my mommy will beat me wọn kì í mọ̀ yẹn ẹ kọ́ ọmọ yín kó lè ṣe kíni kó lè fún yín nísinmi ẹ dẹ̀ máa make sure pé tí ẹ bá máa jáde ẹ máa pa gbogbo iná lé kẹtó bọ́ta ẹ má wò pé òkè ìgbà tẹ fẹ́ jáde nepa ti múná lọ ẹ wá fi sílẹ̀ síbẹ̀ ó ní ewu lákòókò ẹ̀rùn tá à ń wọ̀ yìí ọlọ́wọ́ ò ní jẹ́ ká rí jàǹbá náà gbogbo ẹ̀yin tèmi ẹ wò ẹ jẹ́ ká lọ́jọ́ tá a bá de ilé ti yá náà nìyẹn <laughs> mo fẹ́ lọ sí mo fẹ́ lọ rest mo fẹ́ lọ rí Father Christmas orin olókùn tá a fẹ́ lọ jọ́sí gbogbo ẹ̀yin tèmi lé ẹ jẹ́ ká lọ jọ́sí madu by Kista that new madu madu madu madu madu madu ètò tẹ̀síwájú ń padà bọ̀.